gbogbo bí ní àdọ̀lálà ọ̀nà ànù ni ọ̀nà ànù wá jìnà ó súnmọ́ ó kéré ó tó bí ọlọ́mọ́jẹ́mì rẹ̀ ọba wọn rìn haltan cosimol bida ìbẹ̀rẹ̀ wọn láàmà tí ìdáhùn tán ìjẹ́ bí dí yes and no ẹjá dáyùn dó lórí yes haltan cosimol bida ìjẹ́ bí dí no la bí dí òpin lọ́nà táwọn kan pin lọ àrọ̀ ọ̀nà táwọn kan pín bídí àlọ tí ò pín ni pé wọ́n ní bídí àhásánà mbẹ̀ bídí àṣẹ́yí àmbẹ̀ bídí àdáadá mbẹ̀ bídí àti ò sì dá fún wọn ní ní kúlù bídí ní gbogbo bídí àní ọ̀dá dọ̀láàlà ànù inú hasana àti sẹ́yí àìpòwó ni dọ̀láàlà wa inú dáadáa tí jí ọ̀dá ánù ọ̀dá ní àbí ọ̀dá kọ̀dá ní annabi sí ní kó lò bí dán àti ń dọ̀láàlá annabi ní gbogbo bídá ọ̀nà ánù ni ẹ̀kejì ní pé kọ̀ tí ẹ̀ e wá sí nẹ́sù kòránà àbádì ìfì kan tó pin bẹ́ẹ̀ pé bídá ilé ọ̀dá bídí àilé ìkọ̀dá èyí taari nú ẹ̀rí e lọ́dọ̀ annabuwa muhammadu sallallahu alaihi wasallam òun ní pé gbogbo bídí à ní ọ̀dá eléyìí tí wọ́n bá sì fẹ́ sì gbọ́yé láti clear lẹ́ẹ̀kan ni wọ́n ma fọ́rọ̀ ọmọrù sàpèjú pé kọ́dá ọmọrù náà sọ pé nẹ́ẹ̀mẹ́tìlbídá hìyàgbá bídí àyídá èè bídí àyídá kí ni tó ma tí ọmọrù wí bídí gbogbo bídíà nù sẹ̀rí alànẹ́bí ní kúlù bídíà tí ń dọ̀láàlà ẹ̀rí gbogbo ọ̀nà tí yàn bá fi ń dádádálẹ̀ nínú ẹ̀sìn aburú ni o kò sóre ń bẹ̀ o torí náà gbogbo ẹn tí ń bá ń pé bídíà kan hasana bídíà kan sẹ́yíà ọ̀rọ̀kọ̀rọ̀ ni o èsí rẹ̀ ní pé kúlù bídíà tí ń dọ̀láàlà ọ̀nà kejì pàtàkì wọn a tún àárí kanú àwọn tíra kan náà kọ́dá àwọn kan pín bídá tí tí tí tí tí wọn lọ́nà márùn ló pín sí bídá tún wàjíbà bídá tún muharrama bídá tún wọ́n ti ń pín náà nù bídá tún mubaha ẹ̀rí gbogbo alákámù taklifíyà gbogbo ọ̀nà tí a mọ̀ pé nǹkan jọ́ràn yàn nǹkan jẹ́ wọ̀ nǹkan jẹ́ mustahabu gbogbo ẹ̀ náà làwọn tún pín bí díà sí kọ́dàkẹ́ sọ̀rọ̀ tí ó sì sẹ̀sẹ̀ sẹlẹ̀ àkọ́kọ́ ẹni ọkọ́ sọ̀rọ̀ yìí ni eléyìn náà ma fi yíwa pé wà fóókọ̀ kú lè ali lọba tí ó lè ẹ̀rí gbogbo alfáà gbogbo ní mímọ̀ ó séèsè bí èmì àti wó se sàṣìṣe ó séèsè káwọn náà sàṣìṣe ẹni tàṣìṣe yìí kọ́kọ́ wá lọ́wọ́ ẹ̀ kọ́dà àfà ńláńlá ni òun alìmọ́mù alìzú ibn abdulsalam alìmọ́mù alìzú ibn abdulsalam òun làwọn àfà ma ń pè ní sultanu al'ulama sultanu al'ulama inú àwọn àgbàfà alìmọ́dàbù shafi'ini àlèzù ibn abdulsalam òun làkọ́kẹ́ ni ọkọ́ ronú pé bídí àpín sọ́nà márùn ló fi wá ní kọ́nà nù nǹkan bídí à dandan wà ń bẹ́ inú nǹkan bídí à èyí tàà fẹ́ ń bẹ́ ń bẹ́ àmáwọn àfá àtọ́ padà délẹ́yìn ìzù náà wọ́n padà torí bàbá ti gbọ́ yé báwọn pé gbogbo ti ń jẹ́ nǹkan tuntun nínú èdè lárúbáwá ni wọ́n ń pè ní bídíà kò sí ìṣkálù mọ́ àmọ́ tí èmì kọ́kọ́ fẹ́ ti ẹ̀wí ń bí ni pé alimamu lẹ́zùbín abdìsàlám ọgọ́rùn-ún mẹ́fà ọdún lẹ́yìn hijira nẹ́bùwa muhammad sallallahu alaihi torípé náà àkọọ́lẹ̀ ọdún tí alìmọ́mù lẹ́zùm náà abdìsàlámi kú òun ni 660 after hijra 660 ẹjá kọ bìíra wà pé láti ìyà wánù hijra tó fi dọgọ́rùn mẹ́fà ọdún ìjẹ́ nìkan pín bí díà sọ́nà tí a lẹ́zù pín sí èsì rẹ̀ ní pé láà èyí tó lẹ́rìí fẹ́ ń bá fẹ́ fi mọ̀nà ìgbà à bídí òpin láyà nẹ́bí sọ́nà mara àrùn yìí bídí òpin láyà àwọn sọ̀hábà láyà àwọn tábì yìí láyà àwọn àìmọ̀ àbú hanifa malikun shafi'i ahmad àti gbogbo wọn bẹ́ẹ̀ lọ ó fi wá dọgọ́rùn mẹ́fà lẹ́yìn hijira nẹ́bí sọ́lọ̀lọ́ mo lélè yìí fáwà ta jọmọ kí ó tàà máa kàtírà ní òwà àbá tí mẹ́nubà alìmáàmù sáàtì bílẹ̀ kan sí rahimahullahu ta'ala torí bíyàn ọba sọ́rọ̀ bídíà ọ̀gá ni alìmáàmù sáàtì bí inú gbogbo tíra tọ́ sọ́rọ̀ ń pa àti fún àtẹ̀dọ́ kí ní jẹ́ bídíà kí sì ní è jẹ́ bídíà tíra imáàmù sáàtì bí ọ̀gá ni ìmà tíra rẹ̀ ta dákọ̀ lẹ́ẹ̀kan yẹn alẹ́tisọ́m àbí tíra rẹ̀ kejì almuwafakọ́tù fi usuli sharia ọlọ́nkọ́ masá ká alimamu ṣáti bí àti gbogbo àwọn àfá alimamu ṣáti bí rahimahullah ọ sàlàyé náà lọ́nà mùbáhà bídá muharrama mùbáhà ti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ó ní bákan méjì náà ni ìmá kó se pé tó pè ní bídíà kèé se bídíà nú ẹ̀sìn ìmá tó pè ní bídíà yẹn kèé se nínú ẹ̀sìn ìyẹn ni pé bọ́bá ipé tó gbà lérò ní pé bídíà nú èdè àìmọ́yé nǹkan tí ọjẹ́ tuntun lóòtọ́ láàrí pé haramu ni láàrí pé mùbáhù ní nǹkan tó bá jẹ́ pé a pè ní nǹkan tuntun fi alloga nú èdè àbí ìmáàmù sáti bí nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé inú kó se pé tí ó pè ní bídíà yìí kìí ṣe bídíà àbí kó sì se pé ẹ̀rí ń tọ́ sọ àwọn nǹkan wọ̀nyí di dandan ẹ̀rí ń tọ́ sọ àwọn nǹkan wọ̀nyí di haramu àbọ́sọ́ di mọ̀báwù ó lè pa mẹ́sẹ́ nìyí ó ní nítorí pé in ti ń jẹ́ bídí àgẹ́gẹ́ bá ti sàlàyé òun lọ̀nà táahun tí ò sí nínú ẹ̀sìn ọ̀nà táahun tí ò sí nínú ẹ̀sìn kí sì ní ọ̀sọ̀ nǹkan di haramu kí ní ọ̀sọ̀ nǹkan di wájíbù dandan kí ní ọ̀sọ̀ nǹkan di mubahu kí ní ọ̀sọ̀ nǹkan di mustahabu òun ni kárẹ̀ rí láti nú ẹ̀sìn bídí àṣẹ tó lè wá jẹ́ wájíbù tó ìse pé ọ̀nà kan ní táàhun tó ń gùn sí nú ẹ̀sìn àpójú ìtẹ́ mi máa mú wá fáwọn èèyàn in mú wá ń bí iná bọ́rọ̀ tí mọ́ mú sáàtì bí ọ̀rọ̀ ní tíra ọ̀bá tètè yé wa bíyàn bá lọ ilé ìwé kan nísìn bọ́yárù university of ìlọrin àbí alhikman university tó sí wá ń bí àwárí gbogbo ẹni tí ń bẹ ń lé ẹ̀kọ́ là ń pè ní student àbí láàpè ní student o ń kálukú wọn ni ọ wà níròyìn tí student ó fi yàtọ̀ fún student lápèjúwe nísìn bí student kan bá ń bẹ ní faculty of agriculture tọ́kà ń bẹ ní faculty of law tọ́kà ń bẹ ní faculty of arts àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí pé ń gbàtà bá fẹ́ sòpin àwọn àmọ̀ pé ní àwọn art student ni a greek student law student àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ṣe pé student ti ń yàtọ̀ sí student nù bàbá tún wòrò yìí mẹ́ta fẹ́ fi pín wọn ààrẹ àwọn student tó lówó ara àwọn student tí ò ní owó àmọ́ ń jẹ́ ó ṣeéṣe kádé university èmi ò tí rí o báyátẹ́yìn bá rí káwàá pà ń bèèrè an illiterate student sẹ́mọ̀kẹ́ ròyìn kan náà nù pé ẹ̀dàkùn àwọn wẹ́ nìkan yà yìí a law student wọ́n ni law student kan ni a greek student òun ni student art ọ̀kan ni a rich student student tó lówó ọmọ ìlówó a poor student eléyé òní àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn anọ̀dà tó kúta ń wá ni an illiterate student student ni o kò sì má kọkọ̀ máka ìtumọ̀ tí ń wí no an illiterate student e, nílé ìwé yíò à ń wá student kan o tí ọ ma kọ tí ọ ma ká sáàlè rí sáàlè rí kí ló dé tàbí lè rí ẹ́ àhẹ́ kò ní iná làfá àti wí bọ́ bá jẹ́ illiterate kò lè jẹ́ bọ́ bá jìjẹ́ student kò lè jẹ́ èsìnú bọ́ bá fi ní ẹ̀rí kèése bídí àmọ́nù bàbá ti rẹ́ rí pé nǹkan báyìí dandan ni ọ̀tún wá ń pè ní bídíà àjẹ́pọ̀ ọmọ tó ń wínú o sì lè pé nǹkan kan di dandan àfi kó ní ẹ̀rí o lè pé nǹkan kan jẹ́ mọ̀lúbù pé ọlọ́run fẹ́ kásẹ̀ nǹkan báyìí àfi kó ní ẹ̀rí bọ́ bá ti lẹ́rí èyí ń lè rọ́rọ̀ wọn gbé kó nítùmọ̀ ní pé kó se pé tí wọ́n gbà lérò ni pé bídàátún lọ́gàwíyà pé nǹkan tuntun ní èdè àmọ́ wọ́n bá ipé nǹkan tuntun tí sẹ̀rí àpè ní bídíà ní kò séèsè ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí ń wá an illiterate student ní ń wá student tí ó sì máa kọ tí ó máa ká a wà sọ fún pé bọ́bá ti àtò ní dọ́gọ́rùn ọdún ò lè rí ní ti torí pé bọ́bá ti jẹ́ pé kọ́ máa kọkọ̀ máa ká ò lè jẹ́ student bọ́bá sì jẹ́ student ò lè mẹ́sàì máa kọ kọ mẹ́sàì Maka bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tẹ̀ksímù bídíà lóríṣiríṣi ọ̀nà táwọn èèyàn ń pin sí yìí torí pé tí ó sọ nǹkan di dandan àbí tí ó sọ di mandubu àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àfikárẹ́rì bí nǹkan bá sì ti lẹ́rìí tó lálàáfíà èyí ń kó nù tá máa pè ní bídíànù torí náà ni mo fi ní altan cosimol bídíà ǹjẹ́ bídíà pín èsí rẹ̀ yes láwọn ọ̀nà tó pín sí àti sàlàyé rẹ̀ èsí rẹ̀ tó jẹ́ no láwọn ọ̀nà tí ó pín sí àti sàlàyé ẹlẹ́yìn náà ọjọ́ ti lọ bọ̀ tí ó wù mí ká mẹ́nu ba àwọn bí àwọn nǹkan méjì àbí mẹ́ta tí a sì gbọ́ pàtàkì jùlọ láwùjọ wà yìí tí ọ̀rọ̀ bídíà tàà fi tí ìgbọ́ yédì sìn هل تدخل هل تدخل البدعه في العادات هل تدخل البدعه في العادات ǹjẹ́ bídíà wọnú àlàádá àwọn ìran èèyàn méjì ni wọ́n ládánwò ń bí eléyìí àsìgbọ́ eléyìí ìran èèyàn méjì ni àwọn bídíà pọ̀mbélé kọ̀fẹ́ kò nú bídíà ń jẹ́ bá ti wá sọ fún pé à ń tẹ́ yọ́ wà ní dr alárújí ń sọ fún yí pé bídí ọ̀dá máìkì tó gbé síwájú náà sànẹ́bí lò ẹ̀sọ fún náà pé bídí àrùn àwọn bídí àrùn pé àwa náà sá wa kẹwí <laughs> wípé wọ́n bá ní ìtawà sí ọ̀dá ẹlé ìtawà náà sí ọ̀dá èsì lórí àwọn lórí eléyìí ni pé ó ti yanjú náà tàrífù bídí àtàwílẹ̀ kan tọ̀rí kọ́ tún ìta ń sọ ń pọ̀ ọ̀rọ̀ bídíà lọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo tíyàn ọba láníyàn pé mọ̀ fẹ́ fi sin lọ́hun àmá ń jẹ́ nìkan ọ̀dà ní ẹgbẹ́ òun fẹ́ tàkọ́rọ́bà ìlàláì pẹ̀lú kóhun sọ̀rọ̀ pẹ̀lú microphone yàtọ̀ fún kóhun sọ̀rọ̀ láì fi microphone ẹnu àbí lápòjú ẹlòmí ó pé ẹbẹ́ ń lọ mọ́kẹ́ ń wọ plénì ẹbẹ́

annabi ni man ahdatha fi amri na hadha kila amuru annabi al-islam islam to n gbe wa yi o ẹni ọ bá fi nǹkan kan wọ́bẹ̀ tí ò sí nú ẹ̀ tẹ́lẹ̀ fàhúwà rọ́dún àdàpadà fún ẹ̀rí bídíànù torí náà ẹ̀dàkùn ìran in tí bídíà wọ́ òun ni alẹ́ ìbàdáàtì wàlá mọ́dẹ̀kálà lèlbédà àti fílàádà kò sí tí ń jẹ́ bídà ń pọ̀rọ̀ àládà o mo nírò àwọn aràn kéjì e eh, òun làwọn ọmọ ìyá wa náà súnnà náà tí wọ́n wá fẹ́ sọ súnnà di iná tí ó mọ̀ jóyàn òun ni láti wá introduce bídà sí àládà ẹlẹ́kàánú àwọn tíra kan lóòtọ́ àmọ́mọ́ fẹ́ fi dá yín lójú pé 99.9 àwọn àfá nínú àfóǹsún náà tí wọ́n wí náà láwí wípé in ti ń ti ẹ̀ fi ámùrì náà àádá níbi ọ̀rọ̀ wà yìí kí lọ́rọ̀ tá ànábì gbé wá òun lọ́rọ̀ ẹ̀sìn òun ni kọ́dà lójú ayé ànábì sọ́lọ́lọ́hùn àríhíwọ̀sẹ̀lẹ̀m ànábì fún kan àwọn wá rò pé bọ́yọ́rọ̀ ẹ̀sìn lànẹ́bí ń sọ fáwọn wọ́n ní báwọn bá fẹ́ ṣe làbídùn ó ní bá kan báwọn tí máa ṣe anẹ́bí níbi wọ́n bá ṣe bẹ́ẹ̀ ṣe kò ní wù ní àwọn wá gbọ́ torípa anẹ́bí bá sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ anẹ́bí làwọn máa gbọ́gbá anẹ́bí ah, wí báyìí wọ́n a ṣe fa ngbàtẹ ní ṣe bàbá ṣe kò ní yọ ni kò sí yọ annabi ni antum alamu bi umuri duniyakun antum alamu bi umuri duniyakun ọ̀rọ̀ ayé yí lè yíhun ẹ lè má jù mí lọ níta annabi wínú sallallahu alaihi wasallam ni wọ́n ti wà guided pé ẹ̀rí bí amìrì náà hádá tà nẹ́bì ti wíhun àfíká jẹ́ kọ́rọ̀ bídí ọmọ ń bẹ̀ náà wípé in tá ń pè ní bídí àwọ ọ̀nà tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀rọ́rọ̀ tó bá jẹ́ bí àlàádà kìí sí pa lẹ́sìn ò ní dá o àpé ṣẹ̀rí ọ̀dásá làádà o àmọ́nà wo ni ṣẹ̀rí àgbà dásá òun lọ̀rọ̀ alhàrámú wàlhàlá torí tí ń jẹ́ àládà ní tí tí ń bẹ tí tí ń bẹ kọ́dà kọ́lọ̀wọ́ tó rán nẹ́bí ń sẹ́ sọ́lọ̀lọ́wọ́ àríwọ̀sẹ̀lẹ̀m ìgbàtà nẹ́bí wá dé gbogbo tí wọ́n ń se ànẹ́bí wá ń yẹ̀ wò mẹ́bá ní báyìlá wá mọ́ se nǹkan báyìlá mọ́ se gbéyàwó lápẹjúwe báyìlá mọ́ kó mọ́ ẹ̀ báyìlá mọ́ se nǹkan dó jẹ́ ń se ìyàwó náà kọ̀wá wò bí bí mo ti se dó jẹ́ ń sílé náà kọ̀wá wò bí bí mo ti sí àbí wọ bí n bá ti ń wẹ́wo irú rẹ̀ ní kí wọ náà máa wọ àmẹ́rin ẹ̀bá wo ẹ̀wù tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ànẹ́bẹ̀ wà sọ fún pé ẹ̀wù rẹ̀ ti ń tayọ kókósẹ̀ ọ̀nà mẹ́díkálù sẹ̀ríà nípa àádà òun ní kíni alhàlálù wàlhàrà pé ọlọ́run ọ̀fẹ́ ilé ọlọ́run fẹ́ ilé yìí àmọ́ kìí se dandan ká tó lè se nǹkan kan ní àlàádá kásẹ̀sẹ̀ rẹ̀ rí ipá nẹ́bí se sọ́lọ̀lọ́wọ́ àríwọ̀sẹ́lẹ̀ bí èyàn bá rọra bọ́ bá tọrọ ara ẹ̀bọ́ ní ọ̀rọ̀ ọ̀nà báyìí yọ́ sọ ìsìn dínà mọ́ rẹ̀ lọ́wọ́ galaba ànábì lẹ́sìn tọ́lọ̀ ń fi rán mi sí ọ̀rọ̀ ẹnìkan wá ní fa lè kókókó àfikò ìpóhun ní oṣù ẹ̀sìn ó borí rẹ̀ torí pàápàdà wá bá débi pé ẹ̀yà kọ̀ọ̀kan ní ọmọ wá fọ́ltí tí ẹ̀yà kejì ń se èmi ni mo wá gbádá yìí nìsìn àwọn tí èwà gbádó ni lọ wẹ́rí agbádá wá èmi náà ra wọn tí ń wọ kẹ̀m̀bẹ̀ ìyín pé káwọn náà mẹ́rí kẹ̀m̀bẹ̀ wá àbí bí oúnjẹ bí mi bá ń jàmàlà wọ́n pé mẹ́rin àmàlà wá sáànẹ́bí jàmàlà sọ́lọ̀lọ́hàrùsọ́lọ̀ bẹ́ẹ̀ gbogbo kìíní yóò ní dì ẹnujọ́ ti ń bá jẹ tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ ni ẹ sọ fún mi pé ọlọ́ni ọmọ jàjá ọlọ́ni ọmọ jẹ̀lẹ́dẹ̀ mọ́ wà pé àládà ti wà àmọ́ kìí se dandan gbogbo tó bá lọ ń pa ọ̀rọ̀ aládà tí ò lọ́rọ̀ ẹ̀sìn nú kásẹsẹ̀ pé dandan àfi kárẹ̀ rí pé bá nẹ́bì ti se ní sọ́lọ̀lọ́hùn àléyìí wọ́sẹ̀lẹ̀ ẹ̀dàkùn ẹja gbọ́ ilé yìí ìrọ̀rùn bẹ̀m̀bẹ̀ púpọ̀ òun sì ní jùmhur ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ táwọn fa ọ̀rọ̀ bídíà kó lórí ọ̀rọ̀ ìbáadà tí wọ́n ní ká introduce ọ̀rọ̀ bídíà síbi ọ̀rọ̀ àdà náà mo sì ti yí fún ilẹ̀ kan alẹ́zùmínà abdùsálàmì sultan al'ulama olóṣe mistake kó pín bí dí àsọ́nà márùn tí ó pín sí yìí ẹni tí ó tó alẹ́zù náà lè ṣe mistake àmọ́ ní kúkúrú ni pé kìí pé àwọ àwọn àfáà kan pé wọ́n pọ̀ láàfí ń tẹ̀lé wọn ibólẹ̀ rí ṣẹ̀rí àwà òun ni pé fi amúrì na hàdà wà á ń tún ààlámù bí omórí dùnìyà nínú tí ó tún yẹ kí a mẹ́nubà nínú ọ̀nà tí àwọn oníbídí àfẹ́ ma sáṣí ẹnìkan ló bí mímbẹ̀rẹ̀ òun ní dárùsù masjidu salim ń jò ní o ni wọ́n ni ibi kọ́ìdà ń bẹ nù kọ́ìdà òsúlù ìfikì lọ́tí ẹ̀ pé àmọ́kẹ̀ isi kọ́ìdà òsúlù ìfikì àwàtò lábùlẹ̀ ilmi ìyàtọ̀ ń bẹ láàrin kọ̀wáìdù òsúlù ìfikì àti kọ̀wáìdù alfikì alkọ̀wáìdù òsúlìyà gẹ́yìrùn kọ̀wáìdì alfikìyà al'aslu fil ashiya al'ibaha al'aslu fil ashiya al'ibaha ìtúnmẹ̀ ni pé ìpìlẹ̀ nínú gbogbo nǹkan ìdájọ́ rẹ̀ ni pé ọlọ́run yọ̀nda títí tẹ́ fi rí pé kọ yọ̀nda àwọn wa ní tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé gbogbo tẹ́ ń pé ọ̀dá yìí àti mọ́lúdì àti mọ́lúdì ní àti rẹ́rí pé ká mọ́ sí wọn a mọ́ sí lọ torí pé al'aslu fil aṣíyá al'ibaha ọgbẹ̀n tí ń bá wá ń wí eléyìí tó bá ipé kọ mọ̀ ní ọlọ́run ó forí jìn àmọ́ bá ipọ́ mọ̀ ọbẹ̀rù ọlọ́run torí pé ń táwọn àfáà wí ọ̀tọ̀ in wí ọ̀tọ̀ kọ́ ìdà yìí nínú àwọn alkọ̀wá idul fikhiya ní bí mo ti sàlàyé fún yí àwọn alfáà tí ń jẹ́ idul fikhiya ni pé masáìlù fíkì pọ̀ ilé ìdé lónìí ọwà bèèrè pé ẹ̀dàkùn kí ni ìdájọ́ nǹkan báyìí ilé ìdé lọ́la ọwà bèèrè wọ́n wà sáàjọ pé ní irú àwọn bèèrè tó jọra wọn báyìí tó ipé sì kan náà ni wọ́n bá bá kú wá príncipù kan ta so wọ́n mọ́ yọ́ jẹ́ pé gbogbo ẹni ọba ti mọ príncipù yìí òun náà dára ẹ̀ lóhun pé àṣírù nǹkan báyìí ni à ìdájọ́ rẹ̀ ni kìí se páwọn àfáà introduce kọ́ ìdà láti pé kó replace delilu ìyẹn nípa àwọn àfọ́ òní fíkíwò mú kọ́ ìdà wá pé kọ́ wá rọ́pò ẹ̀rí alkùránì àti súnnà kọ́ ìdà fìkíyà fún rẹ̀ kí nípìnlẹ̀ rẹ̀ òun ni àdílẹ̀ tó ṣàràì àwọn masá ìlú àwọn orísìírísì ìbéèrè táwọn èèyàn ń bí wọ́n ni wọ́n wá tó pọ̀ pé àà ah, gbogboro àwọn eléyìí ní tọ́ bá ti lọ báyìí o ẹ̀já fi príncipù báyìí dè òun ló mú àwọn àfáà ni wọ́n wá gbé príncipù ńláńlá méjì kalẹ̀ ọ̀kan ni àwọn ẹni yìí mú wọ́n fi kejì ilẹ̀ torí bí wọ́n bá ti mú kejì ọ̀rọ̀ òtù àsírí òtù àwọn alfáà wò pé ní gbogbo tó ma nẹ́bí adama ń se tẹ́wà ń bí wáyìí ẹ̀mí ẹ̀dàkùn sí èyàn lè fẹ́ yàwó lọ́nà báyìí ẹ̀dàkùn sí èyàn lè serú owó báyìí ẹnìkan wọ́n wá wò pé gbogbo òbèèrè yí ẹja pín sí méjì ẹja pín sí méjì àwọn kan bẹ tó se pọ́rọ̀ ìbáadà ni wọ́n ọ̀rọ̀ ìbáadà ni wọ́n àwọn kan sì ń bẹ tí è sọ́rọ̀ ìbáadà ìrọ̀rọ̀ aláàdà ta wí almuamalat aláàdà láàmà pé tọ́ terminologies lọ́kan àwọn àfó ní fíkì wá gbé kọ́ ìdà ńláńlá méjì kalẹ̀ igbé orí máwùlẹ̀ dàmú ààrẹ ẹ̀ẹ́dàkùn sí mo lè se nǹkan báyìí ẹ̀ẹ́dàkùn sí lè se nǹkan báyìí wọ́n kọ́kọ́ gbíra rẹ̀ ìbádá amúhàmàlà sí ẹ̀sìn ní àbíkẹ̀ wọ́n ní torí pé gbogbo ẹ̀rí taari ni pé gbogbo ń tọ́ bá jọ́rọ̀ ìbáadà o al'aslu kọ́ ìdá alákọ̀ọ́kọ́ wà nù bí wọ́n ti bẹ̀rẹ̀ nù wọ́n ni al'aslu fil ìbáadà ti alhazuru ìdájọ́ nípa ọ̀rọ̀ ìbádà ní pé gíní alhadiru ewọ ní o títí tó fi rẹ̀ rí pé ṣe ìyẹn ni pé àíkọ́kọ́ se bádà tán ká tó lọ bèèrè àíkọ́kọ́ kírùn tán ká tó wá mọ́ bèèrè dákùnrin sí yẹn lè kírùn báyìí sí yẹn lè yẹn náfílà báyìí ọgbọ̀dọ̀ kọ́kọ́ rẹ̀ rí pé annabi yẹnrú náfílà báyìí àbọ́fara wọ́n náà mẹ́rẹ́ ìtọ́ bá ti yàtọ̀ fẹ́ sín ẹmọ́ nira yí láo níta ń sọ lẹ́ẹ̀kan náà làwọn náà tún padà sí nítàwọn àfáàfẹ́ wí náà nù ipé séèkè sọ́rọ̀ ẹ̀sìn ẹmọ́fàáyé nira yí la al'asìlò fil àṣíyà ẹ̀rí gbogbo nǹkan yóò tó kú al'ibáha ìyẹn ni pé tó bá dọ̀rọ̀ ẹ̀sìn opposite ni ọ̀gbọ́dọ̀ tí ì se ọ̀gbọ́dọ̀ yaná fílà kan ọ̀gbọ́dọ̀ gbárú àwẹ̀ kan ọ̀gbọ́dọ̀ serú àdúà kan ọ̀gbọ́dọ̀ serú àdíkìrí kan títí tó fi rẹ́rí pé ọlọ́run ànẹ́bì sí ọ transfer ilé yìí náà lọ bí ọ̀rọ̀ aládàbí gbé ẹnìkan wá ìwọ̀n ń tajà wọ́n àgbà ẹ̀dàkùn ẹ̀dùn náà ẹja kọlọ̀ wá dìná kílẹ̀ rí pé kíyàn ọmọ ta coca-cola àbí kílẹ̀ rí pé kíyàn ọmọ al'asulufil àṣíyá al'ibaha gbogbo tó bá jẹ mọ́rọ̀ ayé báhun ọ̀rọ̀ àjọsẹ láàrin ara yín ìpìlẹ̀ òfin rẹ̀ nù sẹ̀ríà ní pé máa se lọ títí tó fi rẹ̀ èyí tọ́lọ ní kọ̀dáa kọ̀sáàfà àti introduce al'asulu fil àṣíàlè bá àkọ́ wá gbé wá bí ọ̀rọ̀ bá dá tí mọ̀ ń sọ nìyẹn gbogbo àwọn àfọ́ òní fíkíwù kọ̀wá ìdò fíkí òun náà mo sì sọ ń pa ọ̀rọ̀ sí bídí àwọnú ọ̀rọ̀ àláádá láàfin ní fi ẹ̀sìn láàfin ní kò nira bára wa ìyẹn ni pé oúnkálukọ́ ọmọ wọrú ẹ̀wù tó wù oúnkálukọ́ ọmọ jẹrú oúnjẹ tí wọ́n bá ń jẹ ní environment ti ẹ̀ wọ́n mọ ṣerú ìjọ tí wọ́n bá ń se lẹ́ environment ti wọn títí tààfi rẹ̀ rí pé àgbọ̀dọ̀ ṣerú ìjọ báyìí títí tààfi rẹ̀ rí pé wọrú ẹ̀wù báyìí torí náà ẹ̀rí ọ̀rọ̀ bídá bàbá ní kájòkó látàárọ̀ tí lè ó fi sú àkẹsẹ̀ ń taa lè sọtán but àwọn nẹ̀kọ́ọ̀tù tí mọ mẹ́nu báyìí inṣá allahu ta'ala mú rò pé ó kọ́pọ̀lọpọ̀ tí ń fa awuyewuye sínú láwùjọ wá ń bí kọlọ̀nkọ́ mọ́sá jẹ́ ìta awú iná ọlọ́njẹ́ owúlò fún wa ọlọ́njẹ́ agbẹ́sìn wáyé jù báyìí lọ àti bídí akéré àtótóbi kí n tún wí níparí lẹ́kṣọ̀ yìí pé gbogbo ìta wí yìí kò ní ayẹyẹ bídíà kúlò bídíà tí ń dọ̀láàlà gbogbo bídíà kò sóre ń bẹ̀ o ẹ̀dàkùn gbogbo ọ̀nà bí tí bá ń gba dàdádá lẹ́ẹ̀sìn kó jìnà sí ànẹ́bì ní ò sóre ń bí bídíà alhamdulillah wa sallallahu ala nabi àbí ká gba gbogbo rẹ̀ pọ̀ ẹ́ ok now alaikum salam wa rahmatullahi الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa ọ̀rọ̀ zaka ìbéèrè yìí ọ̀pọ̀lọpọ̀ wata jókò iná ni ọkàn ẹ̀lákàjá farabalẹ̀ torí gbogbo ẹn tí máa ń siṣẹ́ ìjọba ọfẹ́ ọkọ̀ nàmbà túláàsì ni ìjọba níye tí ọ ma yọnu owó rẹ̀ ni wọ́n ma pè ní pension àfá wa ń bèèrè pé ní lódodo bíyàn bá ti ń pẹ́ lẹ́nu iṣẹ́ wọ́n ma sẹ́ndì aláti síyàn pé pension manager àyàn iye báyìí ni owó pension rẹ̀ dì lọ́dọ̀ àwọn tó ọ̀pọ̀lọpọ̀ nú àwọn pension yìí ló ti kọjá ní sọ́ọ̀bù zakálòtọ́ wọ́n sẹ́ndì oní 3 million ẹlòmí wọ́n sẹ́ndì oní 4 ẹlòmí lè fẹ́ wọ 50 gan bí bá ń kí ń pẹ́ bí bá ti ń pẹ́ sí ni mo fi ní bèèrè tó se pàtàkì ni a sì mọ̀ pé zaka rukunun min arkanil islam orígun pàtàkì ni nínú orígun islam wà yìí ẹ̀mẹ́ ló lásì máa yọ zaka lọ́dún ẹ̀kan òun làfáà fi wá bèèrè pé síbíyàn bá ti rí aláti pé ah 1 million ni mo ní ní pension scheme tó jẹ́ tèmi 1 million ti kọjá ní sọ́ọ̀bù zaka tí wọ́n bá ti dọdọọdún kì mọ yọ torí pé bọ́bá ìpówó yìí ń bẹ lápò yàn ni kò nídìí bèèrè àbí ń bẹ lákàntì yàn ọmọ yọ àmẹ́nu tó fa ìbèèrè làfáà ti wíhun pé kọ́lá bí bá ní wọ́n kó fún mi nísìnyí <laughs> wọn ò ní kó fún mi gbogbo anáà lásìmọ̀ bẹ́ẹ̀ kọ́dà bí yẹn bá sí rìtáyà náà kìí sí gbogbo ẹ̀ náà ni wọ́n kò fún òun lọ́fà béèrè ọlọ́run ọ̀sàn ilẹ̀sàn dáadáa eh, ọlọ́run kọ́sàn àwọn àfá ìsìláàmù lẹ́sàn dáadáa gbogbo nǹkan báyìí ni wọ́n ti fojú ṣẹ̀rí àwò kọ́dà báwọn ò pé ní pension gbà náà wọ́n pè ní nǹkan mi wọ́n nínú mẹ́jẹ̀mú tí jẹ́ kí zàkọ́ dọ̀ràn èèyàn nú oní bulogun nisob wàhàwàlán alhaw kówó ta fẹ́ yọzà kọ́ pọ̀ kó tó yẹ nisobu ìyẹn ni pọ́ ọ̀rọ̀ owó 20,000 50,000 naira koda 100,000 ọlọ́run ò bèèrè zaka lọ́wọ́ yà kówó yóò tó yẹ tí zaka wọ́ ẹ̀ẹ́kéjì kọdún kan wá yípo májẹ̀mú méjèèjì ní ìpìlẹ̀ ọ̀rọ̀ zaka àmá májẹ̀mú mi ń bẹ lábẹ́ abẹ́ tó se pé níbi ìyàn bá bèèrè báyìí ní ó tó máa mọ̀ òun làwọn àfá ń pè ní tamamul milki tamamu almilki kíyàn ó ní owó yanyan kó ní owó yìí yanyan araru eléyìí táwọn àfá fi máa sọ bí ni pé lápèjúwe nísìn èyàn ní 1 million lákàntì ara rẹ̀ owó òun ni ó sì jẹ gbèsè 900,000 èló ló ní in the real sense nǹkan ah, gbà lérù ní pé o ní 1 million yíyanyan ọkàn ní on paper ni ààrẹ náà lọ bá ọ̀rọ̀ pension scheme mú owó tèyàn ò lè pé ẹba ń kó nǹkan mi lọ́la àbí tí ọ̀tí ẹ̀ tí ìdájú torí pé nàìjíríà náà lèmi rẹ̀ ń gbé èyàn ó rí gbà kò rí gbà gan-an ìdájú agbọ̀dọ̀ tanra wa bọ́bá ìpítà àwọn ìlú míì ni ìdájọ́ sẹ̀ríà míì ni lọ bá wọn mọ̀ gbogbo ẹ̀ náà ní sàlàyé fún yín bí yíò tẹ́rúrú àwọn owó báyìí nínú sẹ̀ríà ni wọ́n ń pè ní almalu agbèmà òun lówó téèyàn mọ̀ póhun ni àmọ́ nínú rẹ̀ ọ̀ complete kò sí assurance kọ́dánú àpẹẹrẹ rẹ̀ tó ti wà ń jọun nínú tíra ní pé owó tí èyàn yáyàn ẹni èyàn yá yìí alágbàgbé aláyà àsán ẹ̀ lápẹjúwe gbogbo orú yíò náà làwọn àfá àkápọ̀ pé owó tí ń bẹ lọ́wọ́ ẹni tí ẹ̀mí rẹ̀ ọ̀balẹ̀ pé ó rí gbà ọ yàtọ̀ fówó tí ń bẹ lọ́dọ̀ ẹni tó se pé kọ́dà bóyó ti fẹ́ kó fún ọlọ́lọ́ ń pé ah, ẹ̀sábà ń fi ọwọ́ náà ẹ̀sábà ń fi ọwọ́ náà torí náà ìyàtọ̀ táwọn àfáà se ń bẹ̀ ni pé gbogbo owó tó bá rí báyìí tí ò sí lọ́wọ́ rẹ̀ yányán kò sí lọ́wọ́ rẹ̀ yányán ọ̀rọ̀ owó tí ń bẹ lákàntì rẹ̀ yàtọ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ló ní wọ́n kó ọwọ́ o wọ́n ni mọ́ sọ pé lómi ń bẹ tó se pé ní ọfẹ́ kó fún ọgan ìwọ́ ló sì ń pé ẹ̀fì ọwọ́ náà so ríru gbogbo owó báhùn ka yẹn gbé eléyìn bọ́ bá gbé ọdún mẹ́wàá lọ́dọ̀ wọn ọmọ yọ zàkà o torí pé owó ìbí ìgbà tí ń bẹ ní àpò rẹ ni ìwọ́lò nídìí ẹ̀ bọ́ bá ti nídìí ẹ̀ ọkàn tàkà ní kí wọ́n sí òǹkàn rẹ̀ fún kò sí yàtọ̀ nínú yíò pẹ̀lú èyí tí ń bẹ ní àpò rẹ gbogbo ọdọọdún bó ti yọ zàkọ owó yòókù bẹ́ẹ̀ lọ ẹ̀yọ ìyẹn ni pé nínú rẹ̀ ọ̀ complete yìí ò ní zakatọ̀ ọyọ̀ ìjọtọ̀ ọba tó wá rí owó yìí gbà ìjọ ìnà tó bẹ̀rẹ̀ sí yọ zaka kọ́ùlù kejì òun ló sì fẹ́ mẹ́mí ló fíyàn lẹ́mẹ́ ta'ala òun ni pé bọ́ bá gbé ogún ọdún ọgbọ̀n ọdún ló fi wà ní pension tí ó fi rí owó ìgbà ìjọtọ̀ bá gbà wà yọzàkà ọdún kan péré yọzàkà ọdún kan tọ́ kẹ́yìn péré àmọ́ kìí se dandan kọ ọmọ wá sírò pé ọdọgbọ̀n ọdún ọmọ wá yọ ọdún ọ̀rọ̀ pension ni ọ̀rọ̀ owó tí ń bẹ lọ́wọ́ ẹnìkan tí ẹ̀yìn àwọn tí tó tún jọ bẹ́ẹ̀ lẹ́lòmí olóhun se contract fún jọba a sì mọ́ tí ń jẹ́ contract ìjọba nigeria jọba mi lè dé kó pé lọ bẹ́ni tó fọ́nṣẹ́ ni àwọn alfáà fojú sẹ̀ríàwò pé níjọ́tọ̀ bá rí ìgbà lówó tó retí ọ̀ràn kan bóyọ́ lè mọ́ ọdún tí ọkàngùn sí ìgbà tó tí ọlọ́wọ́ yìí èyí ti tó wàláhù tààdà ààlà ìbẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àhà ọrọ̀ mẹ́lẹ̀ mọ́nkà nínú tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ ni tí ó sì yẹ kí a sì yẹ méjì ń pẹ kí wá là nẹ́bí kọ́ فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه Ànábì ní bí a bá rí oòrùn àbórí nǹkan míì torí pé ọ̀dá báyìí, àkọ́kọ́ ni fàbíyàdì yìí, ìtumọ̀ yádù ń bẹ̀rún ni authority kó lo agbára kó lo po rẹ̀. Ìpe mẹ́jáde, ta ní jẹ́ mẹ́jáde, àtòrò àti ọwà ń pò bẹ́ẹ̀ ìyẹn ni pé tí è ṣe pé èyàn ó fi fa burú tí ó jù lọ tí tàn nẹ́bí wínú tọ lágbára rẹ̀ torúpá àwọn alfa wọn mú kọ́ ìdà kan yọ látara bí wọ́n ní tagirul munkar bí yàn bá fẹ́ gàyára munkar láyàkúnù bí munkarin ààbọ̀m ọgbọ́dọ̀ jẹ́ pé pẹ̀lú aburú tí ó ju aburú tó fẹ́ yí padà yìí torí kí wọ́n gba ẹ̀mí mùsùlùmí aburú ńláńlá ni bíyàn bá mọ̀ pó wọn lágbára àti serú nǹkan báyìí tí wọ́n pa tí nǹkan kan ní ṣe ọ̀lágbára nù ànábí ó sì pé dandan ọwá lọ tọrùn rẹ̀ bọ́n tí ọ̀lágbára àmọ́ bíyàn bá lágbára kọ̀ gbọ́dọ̀ páwò nílò agbára yìí ọgbọ́dọ̀ lò ó pé èmi wà ń pò pé kò sí tí wọ́n fi mí se káwọn èèyàn orí pé rọ wọ́n ń pa ọya ẹjáde ní ẹbá láwọn ọmọ kí ó kókó wọn jáde pé àmàwọn àfáà tí wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ pé ẹjáde kọ́kọ́ jákárí kí ni ó se fábí yàdì yìí èyàn bá lágbára o àdábì ní fa ilam yẹ́sítà jẹ́ pọ̀ bá sí ń pò bẹ́ẹ̀ fàbí lìsáàni rúbá àti ń wì yíwí ọ̀sẹ̀ ń wà sí òkèlọ fáwọn èèyàn gbẹ́yìn náà bá ju ọ tí ọ lágbára rẹ̀ lọ àdábì ní fàbí jẹ́kùn orí pọ́kàn àti ẹ̀kọ́ ìtawọn ìṣẹ̀ torí náà láàrin mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yìn ní kẹ́ wò yí tí agbára yín bá ká òun ní kẹ́ ṣe wasallam naam eh, ẹlẹ́ẹ̀kẹta àhàdù àbẹ̀rẹ̀ eléyìí lọ fẹ́ bá tọ́píkì lẹ́kṣọ́ wà yìí mọ̀ alhamdulillah in ti mo wílẹ̀ kan náà nù àdúà ànẹ́bì ń sàdúà àmọ́ ìjẹ́ bá wa ti ń se ìlà ànẹ́bì ń se ipé bàbá ti jókòó torí pé bàbá ní tanra wa ni lọ́pọ̀lọpọ̀ bí táà mọ́ jókòó lónìí táà mọ́ sínú kọ́dá tún kàkún pẹ́ ní tí ọba se òun lọ́sẹ̀ lọ́n gbé wọ́n sì se méjì ní wákàtí mẹ́wàá kọ́dá wọn ọ̀fàdó àbẹ̀rẹ̀ wọn ò sì fi parí kílà nẹ́bì fi bẹ̀rẹ̀ mítíìnì bẹ̀bá ní mítíìnì náà lẹ́fẹ́ se torí pé ara àdánwò tí bídí a máa se ni pé yọ́ ma pàṣúnà rẹ̀ tẹ̀rí bí gbogbo ògbàtà nẹ́bí bá fẹ́ sọ̀rọ̀ pàtàkì bí rú ìjẹ́ yìí ń pè méjì nìyí kí ní fi síde rẹ̀ hótùbátù alhájà hótùbátù alhájà súnnànù àmá àti pàyún ti nísìn èyí tí ànẹ́bí ò sí òlàwà sọ̀dẹ̀ inna alhamdulillah kọ́dà bóun náà lẹ́pẹ̀ ládùá bẹ̀rẹ̀ ní ẹlẹ́nìkan ọka kútúbá tó làájá bẹ́yìn wọ́n bá jẹ́ ẹ̀rọ náà lọ èyí ń bá mú àmọ́ báwa ti ń se ń bí yìí fàdúà bẹ̀rẹ̀ ẹ̀fàdúà parí tí ò lọ bá nẹ́bì tí se ẹ̀já ni pé strange in tí ma mú bídíà strange ni pé bàbá ti tẹ́ni fún bídíà ìmọ̀ ilé súnà ni ẹjẹ́ tó mọ́ ẹ̀pẹ̀lú èmi kan fún pé pàkójọ ń gbélú bàbá sálámà tán mọ́sálásí wa ní ìsìnkí láǹsí tó bá nálá aláàmdòlélá wàlá ìlàìlàlà àbí anábì ní tí ma ṣe bọ́bá kírùn tán tó sì kó èmì rẹ̀ pé ìjíkẹ́ mọ́ wí ní o bọ̀bá ti sálámà tá mọ̀ mọ́ lónìí àti tẹ́ni fún bídíà mọ́ lé súnnà náà ni kí lànábì ma wí astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya bal jalali wal ikram otan masalasi melo la jin bi nisin to torí náà afa Ọlọ́run san ile san dáadáa ẹ̀yin náà bẹ̀rẹ̀ láti bi ìpàdé ti yin náà yọ ma tàn kálẹ̀ nánu torí ládá ń bẹ ń bí bẹ́ni tí ó ti ń fán bídí àkóóse gbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lẹni tí ń fán súnà nẹ́bì kaná bẹ́ẹ̀lù náà gbàládá ẹ̀hẹ́ wọ́n lélẹ̀ ìtaàsì wí iná sáà nẹ́bì máa dá lórin máa se ń jẹ̀mọ́ láà ànẹ́bì ó se tí ẹ gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà ó se tí wọn náà ní ẹṣẹ́ wọn àfá tọ́rọ ara ń ta wọ́n bá tún fi kún pé wà ilé ìkà yẹ́rìjì òsàlá lé ìdá nẹ́bí òwírí bíbídí àti rínú bẹ́ẹ̀ bá ti gbà láyé yọ́mọ̀ kẹta ni àbíkẹ́ tètè pín ọlọ́nkọmọ́sá àsán gbogbo alẹ́sànà torí náà bẹ́ẹ̀ bá sí lè tí mo wú iná ẹmọ́ fi ìdọ̀ ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ندعو أو أوني أوني أوكي نعم náà ó ti díkù owó yẹn ti díkù ìtọ́fẹ́ kagbọ́yé nù ok ó sì ní ọjà but cash ṣẹ̀rí ẹ̀yìn obìnrin tẹ́bá tí wọ́n gbọ́n tí ń wí náà ṣẹ̀rí ìbéèrè ńláńlá lẹ béèrè yìí ẹ máa kọ̀ béèrè tí yí náà rẹ̀ ń sẹ́ àrọ́kùnrin kó béèrè irú béèrè yìí nísìn ìbéèrè tó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ṣe mistake ń bí n tárábìnrin ìbéèrè ọjà ń bẹ owó ń bẹ lọ́wọ́ èwo ni zakawọ̀ but ká bẹ̀rẹ̀ láti ìbéèrè ara lákọ̀ọ́kọ́ orin eh, eléyìn lecture ńláńlá ni ǹjẹ́ orin ń bẹ nú islam yes and no ni orin ń bẹ orin òsìsí àwa ni kí làwa ń pè lórin yóò bá làwa nǹkan bí lédè lárúbáwá òun làwa ń pè lórin àṣẹ́rù al'oguníyà al'mọ̀síkọ̀ kọ́dọ̀ tún kú alkọ̀sídà ṣarí gbogbo ilé ibá wọ́n bá wí ní yóòbá kí láàpẹ gbogbo ẹ̀ orin ló jẹ́ ọ́ dàrú lójú arábìnrin pé sórin bẹnu islamu àbí òsì ẹ̀rọ orin tí ń bẹnu islamu òun lèyí tí wọ́n ń pè ní ṣẹ́rù òun ni àwọn èèyàn ní bọ́yá òun ni káfẹ́ pè ní bí ewì lọ́jọ́ lónìí àbí bí ẹ̀yìn tẹ́ bá ṣe literature bí poetry èyí òun ni tí mo wílẹ̀ kan wọ́n ti ń kọ́kà nẹ́bí o tó dé ara ń ta wí nìyẹn kò sẹ́ni ó sẹ̀sẹ̀ wá bà nẹ́bí gẹ́dàkùn orú orin wo lálẹ̀ kọ́ o àmọ́ èyí tí wọ́n bá ń kọ tí ọ̀bá dáàlà nẹ́bí ọ sọ fún wọn orin tẹ́ ma kọ báyìí mọ́ wọn ma kọ́ ká nẹ́bì tó dé ànẹ́bì kó gbórin wá sallallahu alaihi wasallam irú yíhun lànẹ́bì ní kọ́dà inna mina shi'ri la hikma ẹ lè rí ọgbọ́n bẹ́ ẹwọ̀ pọ̀lọpọ̀ àwọn orin míì tí ó mú ọgbọ́n wá ti ẹwòrò ilé tí mo mú lápẹjú wá lẹ́ẹ̀kan náà táwọn àfáàfi nígbà tọ́rọ fẹ́ dàrú máwọn kan lójú àwọn ọmọ tásílà àwọn kàwárí jù pé ah bọ́lọ̀mbá jú lóhun ṣe nǹkan dandan ni ó gbọ́dọ̀ sí wọn náà ẹjọ́kọ̀ ara yín kọ́dà àwọn lárúbáwá láti jọun jọun jọun wọ́n máa kọrin báyìí tẹ́rígbórin làwọn náà fi jú ẹ̀hùn àmúrin yàtọ̀ fórin o tẹ́rórin ìlú orin jìta orin jáàsì orin igbó èyíwọ̀n sí inú islamu orin bandiri kò sí inú islamu gbogbo àwọn eléyìnwọ̀n àti islamic song musulmi olórin ń bẹ àmọ́kò sọrin islamu <laughs> gẹ́gẹ́ bí musulmi ti mú tí náà ti wà tí musulmi ti ń sin ṣe náà wà musulmi tí ń se dáadáa wà musulmi tí ń se kejì náà wà iṣẹ́ tó ń kálukú bá ń se ẹ̀fí pé àmọ́ pé orin islamu kò sí tí ń jọ orin islamu bẹ́ẹ̀ bá ń gbọ́ pé torí àwọn èèyàn mọ̀ dá nǹkan rúmọ́ àwọn èèyàn lójú ibá nẹ́bí náà lólórin irú àwọn orin táwọn àwọn wo ni hassan bin thabit ń kọ òun lè ta lọ́jọ́ ewì èrò ìtàwọn nǹkan wọn èlúlù sí wọn èlú jìtá sí wọn èsì ìjó sí torí náà kọ́lọ́wọ́ sàmọ̀nà wa bó ti jẹ́ ní kúkúrú ni ẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ zaka ìbéèrè ńláńlá ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ wípé in tí zaka wọ̀ ní gbogbo tíyàn ni in whatever form in whatever form gbogbo tó ní in tó ní in the sense that nísìn ìyá ilóhun lọ́jà ní ṣọ́ọ̀pù ta ló ní ó sì lówó lákàntí báńkì ta ló ní ó sì ralẹ̀ sókè fòmọ́ ta ló ní kí tó ní tẹ́rí gbogbo nǹkan òun torí ẹlòmí ọmọ yọ́ wà rò pẹ́nu owó tí ń bẹ lákàntì àbí tí ń bẹ lọ́wọ́ òun nìkan òun ni zakawọ̀ gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan ti ẹni o lápẹjúwe nísìn èyàn lọ́jà tọwọ́ 1 million ní inú ṣọ́ọ̀pù rẹ̀ abọ́nta simenti oní simenti tọwọ́ ti 500,000 abọ́ ọyọ blọ́ọ̀kù kalẹ̀ tó fẹ́ tà owó nù o gbogbo nǹkan tẹ́yàn ọ́ owó ni abọ́ ní eh, fish pond tọ́lẹ́jà ń bẹ̀ kẹrin àbọ́ ládìẹ ní pọ́tìrì rẹ èsì pé ìtò títà tó ti gbówó nìkan ló ní wọ́n náà ló ní gbogbo yíò ọwà válù gbogbo orú àwọn ọjà yẹn iye tó bá jẹ́ ọwà dá papọ̀ mọ́ iye káàṣì tó ní gbogbo ẹ̀ lọ́wà yọ zàká rẹ̀ ẹ̀rí lè tí zàkọ́ kan wọ̀ nígbà mọ́ mẹ́nu bọ̀rọ̀ lẹ̀ òun ní ilẹ̀ tó nítọ́ fẹ́ fi kọ́lé tí èsì fẹ́ tà èyí ń zàkọ́ wọ̀ àmọ́lẹ̀ tó gbogbo tíyàn bá gbé kalẹ̀ ń gbé kalẹ̀ pé yóò dòwó ṣẹ̀rí àlówó lòun náà ó sì gbọdọ̀ yọ zaka rẹ̀ torí náà kí arábìnrin yìí kọ válù gbogbo ọjà tí ń bẹ ní ṣọ́ọ̀pù rẹ̀ ó sì lẹ́pọ̀ mọ́ owó ọwọ́ rẹ̀ náà gbogbo ẹ̀ ní wá yọ 2.5% ń bẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún kọ́lọ̀kọ́ sí rọrùn wa ah, àwọn náà lá <laughs> نعم ọ̀dà arábìnrin yìí àkọ́kọ́ mọ̀rẹ̀ ní gbé ibi tó ti ń gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí jìnà síbẹ̀ gbogbo ibi tó bá kù téyàn bá ti ń se wá sí pé béyàn bá fi sí bí jẹun yọ wọ̀ná ẹ̀rákùn ẹ̀jìnà sí wàláyọ̀ wàláyì ọ̀rọ̀ oúnjẹ ànẹ́bí kọwà ìjẹun itself jíjẹun sẹ́ kò sí náà báadà kò sẹ́nìkan tí ó pọ̀ òun jẹun òun fi ń se báadà fún fọ́lọ́n ìwá fi síbí jẹun nínú àláàdà àwọn èèyàn ni inú àláàdà inú tí ń bẹ inú àláàdà ni pé ọfi síbí jẹun ọfọwọ́ jẹun annabuwa muhammadu sallallahu alaihi wasallam ọfi síbí jẹun torí okùn kankan tí ọlọ́run ò pé kọ́rọ̀ ó lè débẹ̀ mo ní sọ fún yí pé sí gbogbo ń tà nẹ́bí ò se òun ní gíní òun ní bídíà pẹ́yà kí n sáré sọ ní ìsìn ó se pàtàkì àwọn alfáà ní gbogbo ń tà nẹ́bí bá fi ilẹ̀ tí ọba se á wà lọ wo nǹkan méjì ká tó mọ̀ bọ́yá àìsé rẹ̀ ẹ̀sìn ni àbíkẹ̀ ìsẹ́sìn wọ́n ni wùjúdùn mọ̀tẹ́bí wọ́n ti fáú almania ipe à kíní yìí ń bẹ láyé ànẹ́bì náà sọ́lọ̀tọ́ àwọn àrẹ̀ òsẹ́lẹ̀ ànẹ́bì sì rí ń tọ́ kọlù fún kóhun náà lò kóhun náà se kọ̀ se irú eléyìn láàfin mọ̀ pé ní ah, ànẹ́bì mọ́ kọ̀fẹ́ kí kọ̀fẹ́ ká se ni nǹkan ẹlẹ́ẹ̀kejì wọn ni kọ́dà èyí hun náà ń gbà mí ànẹ́bì lè fi nǹkan mí ilẹ̀ ẹnu kó ti sàlàyé fún wa pé tí ò jẹ́ òun ó se ní èyí òun ti fi hàn pé kèé se bídé à ní bírù nǹkan wọn ọ̀bá sí mọ́ kẹlòmí ó se irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀rí àpèjúwe pọ̀ àpèjúwe alákọ̀ọ́kọ́ ni wọ́n ní jọ́ta annabi sallallahu annabi lọ́kọ́ àwọn sọ̀hábà pé bẹ bá fẹ́ máa pẹ̀rún báyìí ni ẹ máa pẹ̀rún nínú kíso tó mara àrùn wọ́n pẹ̀rún jímọ̀ ọwá dásìkò tí wọ́n kìí tẹ́mọ̀ pé ní common sense èyí ó wò pé wo ló nídi ká pé àwọn èèyàn jù òun ni ìrún tó ipẹ́ kan lòun ní ọdún ìyẹn ni pé wùjúdùn mọ̀tẹ́bì in tí ó pè ànẹ́bì pé kó se ń bẹ in sì ń bẹ wọ́n ń pèrún láyé ànẹ́bì sọ̀lọ̀lọ́hù aléwọ̀sọ́lọ̀m fífílẹ̀ tá ànẹ́bì fílẹ̀ yẹn àjẹ́pé ká fílẹ̀ lẹ̀sìn gbogbo lè ní ọ̀rọ̀ ìbádà tó ìké bẹ́ àbá se lónìí kìí se bídíà òní mọ̀ múwá fún ilẹ̀ kan yẹn ànábì kí a sá mú fáwọn èèyàn jàmá wọ́n wá se kọ̀ jáde sí wọn mọ́ ó sì sàlàyé tí òjò wọn jáde pé káṣíẹ́ta an tó fọ́rọ̀dọ̀ aléìkùn mọ́ bẹ̀rù kí ọlọ́wọ́n mọ́ wà di ọ̀rọ̀ èèyàn mọ́ torí náà ni ti ń ká sámú jàmá lónìí kìí se bídíà gbogbo eléyìí lórí ọ̀rọ̀ bí a lò sí bí àti gbogbo nǹkan bẹ́ẹ̀ èyí wọn ò sí náà bá dá o kò sí náà bá dá ẹnu tí ó wọ àláádá òun lọ̀rọ̀ halalun wa haram lórí ọ̀rọ̀ sí bí nísìnyí bẹ́yàn bá lò sí bí gold lápẹjú haramu nù torí pé wọ̀ ní ká fi tọ́ bá jẹ́ gold ká máa fi jẹun àbí tọ́ bá jẹ́ silver so hádà wallahu alam wasallallahu ala nabiyyina muhammad wa ala